sọlá kọkọ kẹtọ rúkọ ní sọlá tó gbọbọ èèyàn máa ka súra lẹ́yìn súratul Fatiha nínú sọlá tó gbọbọ àwọn súra tó gùn tó gùn tó gùn tó gùn àmọ́ tí ò ní gùn tó ìta ké ní sọlá tó Fajr ṣùgbọ́n àmọ́ sàkíyèsí pé ìta ké nira ká alákọ̀ọ́kọ́ yóò gùn tó ìta ké nira ká ẹlẹ́ẹ̀kejì lọ ní sọlá tó Asr bẹ́ẹ̀ náà látúnṣe súra alákọ̀ọ́kọ́ súra alákọ̀ọ́kọ́ yóò gùn tó súra tẹ́lẹ̀kejì lọ ṣùgbọ́n òun ò ní gùn kò ní gùn lápapọ̀ rẹ̀ tó bí sọ̀látù gbóòrò ti ṣe gùn sọ̀látù maghrib á máa ké fatiha á sì máa ké àwọn súrà ní àwọn súrà tí ó gùn lọ títí nínú rẹ̀ tàbá sì ké tó gùn nígbà míì náà kò sí tó burú bẹ́ẹ̀ kébé àtìrí pànàbí muhammed sallallahu alayhi wa sallam ní ìgbà mi yóò ké súrà tó gùn dáadáa lẹ́yìn fatiha sọ̀látùl maghrib yóò tún ké súra tó tún gùn dáadáa lẹ́yìn fatiha arákà kejì nínú sọ̀látùl maghrib tó bá di sọ̀látùl ìṣá á máa ké àwọn súrà tó ṣe pé wọ́n jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì lẹ́yìn suratul Fatiha gẹ́gẹ́ bíi Qaf gẹ́gẹ́ bíi suratu Qaf bákan náà a sì tún lè ké amma yatasaalun so a sì lè ké amma lẹ́yìn suratu Qaf títí dé parí al-Qur'an ìgbà míì a sì tún lè ké láti suratu Qaf títí dé suratu amma yatasaalun ìgbà míì a lè máa ké láti amma yatasaalun títí dé suratu Duha. ìgbà mi láti sóròtò bọ̀há títí ha sóròtò náà kò sí ìtàkì tó burú nínú sọ̀látùl ìṣà lẹ́yìn tí a bá wá kakí ó tán nínú àwọn rákà táǹtì kakí ó ẹlẹ́ẹ̀kejì báyìí àbálá kọ̀kọ́ tó á dàkẹ́ jẹ́jẹ́ díẹ̀ ilé ìtàkùn ní sákítà á dàkẹ́ jẹ́jẹ́ díẹ̀ lẹ́yìn náà àwọn àtúngbẹ́ ọwọ́ wa sókè fi dọ́gba pẹ̀lú èjìká wa méjèèjì àbí tó fi dọ́gba pẹ̀lú Allahu akbar gẹ́gẹ́ bá ti ṣe nígbà tá a bẹ̀rẹ̀ sọ̀láàtì á wà wa a mú nú wa á orí orúnkún wa àtẹ́lẹwọ́ kọ̀ọ̀kan pẹ̀lú orúnkún tó ṣe déédéé rẹ̀ á nígbélé ìtàní tó di nǹkan mú gbígbà tí èèyàn gbá nǹkan mú á wà ya àwọn ọmọ ká wa lórí ọlọ orúnkún wa á ní kí àwọn wa kọjá pé kan wa á yà bákan náà á sì wa á sì jẹ́ kí orí wa kó dọ́gba pẹ̀lú ẹ̀yìn wa á farabalẹ̀ ní rúkú wa á máa wá sí àgbégbá ọlọ́run ọ̀rẹ́ ẹlẹ́dàá wa nínú àwọn gbólóhùn tí sẹ̀rí àsọ pé a lè sọ nínú rúkú wa òun náà ni subhana rabbi al-azim subhana rabbi al-azim subhana rabbi al-azim káwí lẹ́ẹ̀mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí imaam muslim ti ṣe gbé jáde àti ibnu majah àbíká sọ pé subhana rabbi al-azim wa bihamdihi subhana rabbi al-azim wa bihamdihi subhana rabbi al-azim wa bihamdi gẹ́gẹ́ abu dawud àti sègbéjáde àti imam ad-darqutni nínú sunan rẹ̀ báwọn náà tó ṣe yí pé ogun rege bákan náà àbíká sọ yí pé subhanaka allahumma rabbana wa bihamdika allahumma ighfirli subhanaka allahumma rabbana wa bihamdika allahumma ighfirli a máa wí lọ́pọ̀lọpọ̀ irúgbóná yìí a máa wí lọ́pọ̀lọpọ̀ arúgbó àti foríkalẹ̀ wa. سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي أبي كما سبوح إليه تاوكاي متفق عليه الإمام البخاري أتى مسلم لو بيجادي أبي كما سبوح قدوس رب الملائكة والروح الإمام مسلم لو بيجادي أبي كما اللهم لك ركعت وبك آمنت ولك أسلمت خشع لك سمعي وبصري ومخي وعظمي وعصبي أخرجه مسلم هذا كما تقول سبحان ذي الجبروت والملكوت والكبرياء والعظمة أما ولين ركوع أتي فريق عليها الإمام أبو داود أتي سائل بذلك إليه تداد نكو كاولي بابا بان بامي تبقى بابا صنم الله كويك سبحان ربي العظيم كصنم الله سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ولا فهم تمارة آه تمارة نكوي mímá ni fún ọlọ́run ọba olúwa mi tó tóbi mímá ni fún ọlọ́run ọba olúwa mi tó tóbi èèyàn lè má sọ bẹ́ẹ̀ tuntun ajẹ́ pé lóòsà kan ti tún bọ̀ èèyàn lè má sọ bẹ́ẹ̀ tuntun ajẹ́ pé lóòsà kan ti tún wárí fún àwòrán ìlẹ́ nítorí pé tí a máa jẹ́ mùsùlùmí gidi tó sì máa tó ń sọ nínú ìjọsìn òun láéláé ẹ̀ní bá ń di ẹ̀bọ̀ ẹ̀ní bá ń di òòsà torí rẹ̀ náà la ṣe pé ọ yẹ kí kálukọ́ wá lè kí ó kéèyàn wá kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn islam kọ́ gbọ́ islam yìí kì í ká máa ká máa fi náà ike tí ìsìnkú àtúgbò di rákà mẹ́jọ tí ìsìnkú eh, yà kí gbọ́ ha tan ara rẹ jẹ gbọ́ mẹ́wàá ìwọ ọmọ kankan olódo ni nípa ọlọ wọn náà jẹ́ máa gbọ́ ẹ̀sìn ọlọ kó o lè bá lẹ́yìn ìgbà tá a bá kó tá a sókè a sókè kó títí dìde nàró tá a fi dúró tàbá dìde nàró tá a dúró dọ́gba tó igun ẹ̀yìn wa tó dìde á wà á gbé ọwọ́ wa méjèèjì sókè á máa gbé ọwọ́ wa méjèèjì sókè bá ń sẹ́ ń dìde á máa gbé ọwọ́ wa méjèèjì sókè bá ń sẹ́ ń dìde bíi ti ṣáájú títí tí ọwọ́ yóò fi ṣe déédéé jìkà wa àbí kò ṣe déédéé etí wa lẹ́yìn náà tí yóò bá wúyàn nígbà tí yàn ń gbé ọwọ́ méjèèjì sókè yìí báyìí nígbà tá à gbọ́ ọwọ́ méjèèjì sókè á máa sọ pé sami'a Allahu liman hamida rabbana wa lakal tí yàn bá dẹ́lẹ̀ máa mú abẹ́ni tí ń dá sọ láti sè abẹ́ni tó tiẹ̀ wà lẹ́yìn lè máa mú à ń fẹ́ wípé ńgbà tó ń gbórí sókè yìí tó o bá ti gbórí sókè láti rò kó à ń fẹ́ pé kó tún gbé ọwọ́ rẹ méjèèjì lórí àyà rẹ gẹ́gẹ́ bó ti ṣe ní ṣáájú tó o bá sì gbé sórí àyà rẹ gẹ́gẹ́ bó ti ṣe ń ṣáájú kò sí ní tó burú mbẹ́ ṣùgbọ́n ìta àṣàlẹ́sà ni kókó gbé lórí àyà rẹ wàá wá máa sọ tó bá ṣe pé ìmáàmù ni ọ àbẹ́ni tí ń dá sọ láti ṣe wàá sọ pé sami Allahu liman hamida nígbà tó ń gbórí sókè ìmáàmù àtẹni tí yàtọ̀ sí máàmù tó wà lẹ́yìn lè máàmù rabbana walakal hamdu nìkan ló wọ́n sọ ìmáàmù náà tó sọ pé rabbana walakal hamdu bẹ́ẹ̀ bó ṣe wá nù àwọn hadith hadith Abu Hurairah radiyallahu anhu onídàánà bíbá ń síwájú sọ láti fún wa tó bá sọ pé rabbana walakal hamdu tán yóò máa wá ṣe kunut tó bá ṣe rabbana walakal hamdu tán yóò máa ṣe kunut ọ̀rọ̀ pé lè máàmù ṣe eléyìí túmọ̀ sí pé ìmáàmù náà máa ṣe rabbana walakal hamd nígbà tá a bá dúró dọ́gba tán ìgbà náà látò sọ rabbana walakal hamd oríṣi ọ̀nà kanu Bukhari àti Muslim gbé jáde ìmáàmù ó sọ bẹ́ẹ̀ ẹni tí ń dá sọ láti sí yó sọ bẹ́ẹ̀ ẹni tó ń ná tó wà lẹ́yìn lè máàmù yó sọ pé rabbana walakal hamd inú kan sọ báyìí àbí kan sọ pé rabbana lakal hamd àbí kan sọ pé rabbana lakal hamd alimami bukhari ló gbé kejì jáde àbí kan sọ pé allahumma rabbana lakal hamd allahumma rabbana lakal hamd aleikum allahumma wọ́n sì yọ wáwò eléyìí bukhari àti muslim náà ló tún gbé jáde àbí kan sọ pé allahumma rabbana wa lakal hamd allahumma rabbana wa lakal hamd eléyìí ní aleikum allahumma àti wáwò alimami bukhari ló tún gbé lè jáde gbogbo mẹ́rẹ̀ẹ̀rin ló fẹsẹ̀ rìn lẹ̀ inú kan sọ pé rabbana wa أبي ربنا لك الحمد أبي اللهم ربنا لك الحمد أبي اللهم ربنا ولك الحمد إذا إن السنة أنا كفلي نجا كان كفصومي نجامي كفلي بعد كي أبا سنة النبي محمد صلى الله عليه وآله وسلم نيجا مي نجامي تبعت عليكم حمدا كثيرا طيبا مباركا فيه وداك بقى حمدا كثيرا طيبا مباركا فيه ọ̀dà الإمام البخاري لو بلي gbélé إذا ìgbà míì tábà tó ṣe àlékún yìí kún mil samawati wa mil ọ̀d wa اللهم طهرني من الذنوب والخطايا كما ينقى الثوب الابيض من من من الوسخ الينا تندى الامام مسلم لو بذلك ابيك اسكي ملء السماوات وملء الارض وما بينهما وملء ما شئت من شيء بعد أهل الثناء والمجد لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد مسلم لتنقلي داني أبيك أتي عليك وملء السماوات و... ملء السماوات والأرض وملء ما شئت من شيء بعد أهل الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد أخرجه مسلم ẹbí kí a túmọ̀ eléyìí nítorí kí ó lè bá jàǹfààní fún ọ̀tọ̀ gbèdè lárúbá kó lè bá mọ̀ pé ah islam ga púpọ̀ nígbà tó ní pé wọ́n náà ò tí ẹni gbogbo ẹ̀yìn ṣe gbogbo ẹ̀yìn tí wọ́n náà ọba ni ẹ̀yìn tó ṣe wípé yóò kún gbogbo sámà méjèèjì àti ilẹ̀ méjèèjì ẹ̀yìn tó ṣe pé yóò kún gbogbo tí ìwọ ọlọ́run ọba bá tún fẹ́ yàtọ̀ sí sámà méjèèjì àti ilẹ̀ méjèèjì ìwọ ọlọ́run ọba ọba tó ṣe pé ìwọ náà lọ́ba tó lẹ́tọ̀ọ́ sí ẹ̀yìn ìwọ lọ́ba tó ní gíga tó ní títóbi ẹni tó bẹ̀rẹ̀ tọ́jú téèyàn sọ lọ́rọ̀ ẹni tó bẹ̀rẹ̀ tọ́jú tí ẹrú ọlọ́run sọ lọ́rọ̀ rí bó tilẹ̀ jẹ́ kí gbogbo wa náà lẹ́rú ọlọ́run òun náà ni Allahumma la mani'a lima a'tayt ìwọ ọlọ́run ọba wa kò sí ẹnikẹ́ni tó lè gbégi dínà tí ìwọ ọlọ́run ọba bá fẹ́ fún ni kò sí ẹni náà tó lè gbégi dínà tó bá fẹ́ fún mi ṣé wọ́n mọ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá mọ̀ bẹ́ẹ̀ wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó ń yàn sójú tó ń mú lọ́tà tẹ́ni títẹ̀ mọ́ra yín ẹ̀ bá ti múra yín lọ́tà ẹ̀ bá ti yanra yín sójú. wọ́n yẹ mọ́ ọ̀pẹ́ ẹni máa mẹ́ra kò sì sẹ́ni tó lè fún ni ní tí wọ́n lọ́wọ́ bá kọ̀ láti fún ni tálẹ́ni náà tó tó láti fún ọ ní tó lọ́wọ́ bọ̀ bá fẹ́ fún. wọ́n ní ayé ń fa ọ̀dàlẹ́jẹ̀dẹ̀ ní kẹlẹ́jẹ̀dẹ̀ ìyànjú oníyànjú kan ò sì lè ṣe láǹfààní lọ́dọ̀ wọ́ lọ nítorí wọn bá fẹ́ ṣe fún yàn ní ṣe fún yàn ọ̀ bá ìtọ́nà bá sọ pé ó dé ibẹ̀ náà ló ibi tọ́nà bá lòun yóò ní débẹ̀ láìláì. torí ẹ ètò afẹ́ nínú súnà ó náà ní pé dúró tí èèyàn dúró lẹ́yìn ìgbà tó gbórí sókè láti rúkú yìí à ń fẹ́ kéèyàn pẹ́ ń bẹ̀ à ń fẹ́ kéèyàn pẹ́ ń bẹ̀ kó sì fara balẹ̀ ń bẹ̀ lẹ́yìn rẹ̀ lọ́wọ́ àti Allahu akbar lọ́wọ́ lọ ọ lọ sí ìforíkalẹ̀ lẹ́ni tí ń sọ Allahu akbar wọn á forí kalẹ̀ lórí àwọn oríkè méje oríkè méje la máa fi kalẹ̀ àtẹ́lẹwọ́ wa méjèèjì ó jẹ́ méjì orúnkún wa méjèèjì ó di mẹ́rin àwọn ọmọ akásẹ̀ wa méjèèjì ó di mẹ́fà bákan náà iwájú orí wa àti mú wa àwọn ẹdẹyọ kan ó di méje nù torí ẹ̀ ṣé wọn wá lákòókò máa gbé sílẹ̀ àbí orúnkún wa èyí táwa sàlẹ́sà oníkọ́kọ́kọ́ fọwọ́ lélẹ̀ náà síwájú orúkún rẹ̀ méjèèjì ọwọ́ rẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan kanlẹ̀ síwájú orúkún rẹ̀ méjèèjì ọ̀nbẹ náà olùmọ̀tánú orúkún rẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan kanlẹ̀ síwájú ọwọ́ rẹ̀ méjèèjì ṣùgbọ́n táwa sàlẹ́sà tá a òun náà ní pé ọwọ́ wa ní ọ̀kọ̀ọ̀kan kanlẹ̀ síwájú orúkún méjèèjì torí pé àwọn ẹ̀rí tọ́tọ́ ka sílẹ̀ àwọn òkun wa tẹ̀wọ̀n jù bákan náà lẹ́yìn ìgbà tí ọwọ́ rẹ̀ bá ti kọ́kọ́ kanlẹ̀ síwájú orúkún orí rẹ àti inú rẹ ọkàlẹ̀ kẹsì pé lásán ló fi kalẹ̀ tó gbé mú òkè kẹsì ṣe mú lásán tó gbórí òkè èèyàn wà á jẹ́ pé èèyàn wà á jẹ́ pé èèyàn bá ọwọ́ rẹ bẹ́ẹ̀ ọba lọ sílẹ̀ ẹ sì tẹ ẹ tẹ àwọn ọmọ yín sílẹ̀ dáadáa àwọn ọmọ àkáwọ́ yín àti àtẹ́lẹwọ́ yín ẹ tẹ sílẹ̀ dáadáa ẹ jẹ́ kó rí ìdíjókòó ńlẹ̀ kó dé kó rí ìdímúlẹ̀ èsì pé gbé sókè gẹ́gẹ́ bákan ojú yín ẹ rí i pé òun náà kalẹ̀ dáadáa àwọn ọmọ akásẹ́ yín ẹ rí i pé wọ́n dojú kọ àlùkébìlà ẹ̀rí kí wọ́n dojú kọ alqibla sọ eléyìí jẹ́ bẹ́ẹ̀ ti ṣe máa ṣe torí ẹ̀ imú yẹn ọ̀kànlẹ̀ dáadáa ẹ̀ ní gbé mú sókè ẹ̀ ní gbé mú sókè tọ́ orúnkún yín náà kọ́ òun ọ̀kànlẹ̀ dáadáa orúnkún yín ọ̀kànlẹ̀ dáadáa a sì sọ pé àwọn màkà yín ẹ̀ fi wọ́n lélẹ̀ dáadáa lọ́nà tó ṣe pé wọ́n dojú kọ nínú ìforíkalẹ̀ yín ẹ̀ máa sọ pé subhana سبحان ربي الأعلى أبيك أقول سبحان ربي الأعلى وبحمده سبحان ربي الأعلى وبحمده أبيك ما تقول سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي أبيك تقول سبوحا قدوسا رب الملائكة والروح أبيك ما تقول اللهم لك سجدت وبك آمنت ولك أسلمت سجد وجهي للذي خلقه وصوره وشق سمعه وبصره تبارك الله أحسن الخالقين أبيك أقول اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره أخرجه مسلم أبيك ما تقول اللهم أعوذ برضاك من سخطك وبمعافاتك من عقوبتك وأعوذ بك منك لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أبيك أن تقول سبحانك سبحانك وبحمدك لا إله إلا أنت eléyìí tó dáa sùn ní kíkà wéyì nígbà báyìí ká tó sọ yìí nígbà mi tí wọn náà rí ní sí èwo lọ dá màá nu gbogbo àwọn àdúrà yìí èwo lọ máa ṣe nù yìí tí wọn máa kọ́ máa súfè ní rúkú àti forí kalẹ̀ tí wọn máa ṣe ṣíṣíṣíṣíṣí nígbà tó máa di ẹ̀ ń dún ọ̀pọ̀lọpọ̀ mẹ̀sìn Islam wọn á ní ẹ láti kékeré làwọn tó kọ́ ọmọ lásán ṣé aṣọ wa lẹ́sìn islam kì í ṣaṣọ lẹ́sìn islam torí délé o nídìí láti kọ́ nípa ẹ̀sìn islam o nídìí láti mọ̀ nípa rẹ̀ lẹ́yìn ìgbà tá a bá ti wá ṣe báyìí ta nínú ìforíkalẹ̀ wa ẹ má gbàgbé pé ìforíkalẹ̀ àkọ́kọ́ lélẹ́yìí o lẹ́yìn náà láwa gbòrí sókè a sọ pé Allahu akbar àwọn àjòkò lẹ́ni tó tẹ ẹsẹ̀ wa òsì tó tẹ̀ sílẹ̀ tó tẹ̀ sílẹ̀ àtẹ́lẹsẹ̀ òsì yọ wà lókè. Okay nígbà tó ṣe pé òkè ẹsẹ̀ òṣèlú la fi lélẹ̀ àtẹ́lẹsẹ̀ tó wá wà lókè òun láwọn àgbẹ àwọn ìdíwà lé àwọn ìdíwà méjèèjì àgbélé tọ tàbí àgbélé àwọn àwọn àna ẹsẹ̀ wọ ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àna ro ẹsẹ̀ wọ ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́nà tó ṣe pé àwọn ọmọ kásẹ wa àna ro wọn wọn ọmọ wàlúkébìlà àwọn àgbẹ wọ ọ̀tún àgbẹ lórí ìtàn wọ ọ̀tún. àbí ká gbé lórí orúnkún wa ọ̀tún ọwọ́ wò sí ká gbé lórí itan wò sí àbí lórí orúnkún wa òsì tán ìgbà míì kò sí tó burú kó jẹ́ pé anàró ẹsẹ̀ méjèèjì láàrin ìforíkalẹ̀ méjèèjì anàró wọn lára jókòó lé wa àjókòó aká ẹsẹ̀ wa aká ẹsẹ̀ wa níbi ojúgun aká so àwa anàró ẹsẹ̀ wa méjèèjì àwa jókòó lé máa ń ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan tí ń bẹ láàrin ìforíkalẹ̀ méjèèjì ká tó máa ṣe àwọn àdúrà àti àwọn gbólóhùn ìrántí eléyìí tó wá pé ká máa ṣe ń bẹ̀ bíi báyìí Allahumma àbí ká sọ pé Rabbi yẹ́nbó ti wá ń mẹ́gbàá wá mi ighfir li warhamni wajburni warfa'ni wahdini wa'afini warzuqni Abu Dawud àti Ibn Majah ló gbé jáde báwọn àkàtó gúnrégé hadithun hasan lẹ́yìn rẹ̀ àti ká sọ pé Rabbighfirli Rabbighfirli Rabbighfirli àdájú pé gbogbo yẹn ayẹkọ mi léyìí Rabbighfirli Rabbighfirli olúwa olúwa ẹlẹ́dàá mi forí jìn mí olúwa ẹlẹ́dàá mi forí jìn mí lẹ́yìn rẹ̀ láti wá sí Allahu Akbar á wà á lọ bẹ́ẹ̀ á lọ forí kalẹ̀ lẹ́ẹ̀kejì á kọ́kọ́ gbé á gbé ọwọ́ wa á ti nínú ìforíkalẹ̀ lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bá a ti ṣe ṣe nínú ìforíkalẹ̀ alákọ̀ọ́kọ́ lẹ́yìn rẹ̀ láwọn agbórí pé Allahu Akbar àmọ́ àwọn àgbọ̀rọ̀ tá a bá wíyàn àwọn àjòkò àjòkò bẹ́ẹ̀ bá ṣe jókòó láàrin ìforíkalẹ̀ méjèèjì ìjókòó yìí báyìí ìlà ń pè ní jalsatul istiraha ìjókòó eléyìí tó jẹ́ ti ìsinmi àníwí nǹkan kan bẹ̀ àti ní sàdúrà kan bẹ̀ ṣùgbọ́n ṣàkíyèsí o bàtà ti ń gbórí sókè náà sọ pé Allahu akbar bàtà bá dìde ńkọ́ àní sọ Allahu akbar kankan àní sọ aláwọ̀ pọ̀ kankan nígbà tá a bá dìde láti jókòó yìí. sọ léyìí túmọ̀ sí pé ẹni tí bá máa ṣe tọ́jà imam kọ́sà kéésì o ìgbà tí wọ́n bá ń jókòó yàn ó sọ aláwọ̀ pọ̀ ìgbà tó bá dìde òní wí kankan. ẹni tí sì ń dásọ̀ láti ṣe ìgbà tó bá lórí sókè láti ìforíkalẹ̀ tó fẹ́ jókòó ó sọ aláwọ̀ pọ̀ ìgbà tó bá dìde òní wí kankan. àṣepọ̀ ìtọ́ nítorí pé nígbà tí wọn náà bá mà ní ìsìn pé wàá ṣe Allahu Akbar nígbà tó ń borí sókè so ìgbà tó bá ṣe Allahu Akbar yẹn láwọn ọ̀pọ̀lọpọ̀ jama ti dìde dúró tí wọn. wa fi dhalika mukhalafatun zahira ìyapa tó hàn bẹ́ẹ̀ jama mú wa ń jókòó jama ti dìde dúró dáńdáálẹ̀ ìwọ náà ìwọ náà torí ẹ̀ ló ṣe jẹ́ pé kò sì sínú pàtírìnì àwọn jama tó wà lẹ́yìn wa torí mọ́tíláṣí ò ní jama kan kò ní mẹ́mbà kan pàtó táàpù kan wà nínú fáìlì ní àtúntún bá dé ó tún wá kó kọ tiẹ̀ náà lẹ́nu rárá nítorí gbogbo mùsùlùmí mọ́sálásí mọ́sálásí wọn ni kò sẹ́ni tí ó lè wà ẹni tó wá láàárọ̀ lè jẹ́ kó nǹkan láàrí lọ́sàn ẹni tó wá lọ́sàn kọ́ láàrí lálẹ́ wà á kẹ́dà torí délé ló ṣe jẹ́ pé tí èèyàn bá jẹ́ ìmà tó bá fi ìjókòó yìí sílẹ̀ kò sí ní tó burú mẹ́ tí èèyàn bá fi jẹ́ máa mú nígbà tí lè máa mú lọ ti ṣe ìwọ náà dìde dúró ní fẹsẹ̀ àṣejù ìfẹ́ àṣejù tó wàá jókòó tí lè máa mú ti dìde dúró tó a dìde lọ sí rákà ẹlẹ́kejì mọ̀lùkọ́ ẹ̀rí bá ti ṣe parí rákà alákọ̀ọ́kọ́ báyìí á dìde lọ sí rákà ẹlẹ́kejì irun tá a ṣe nu rákà alákọ̀ọ́kọ́ náà láti ṣe nu rákà ẹlẹ́kejì á kà kí oúnjẹ fàtí àti súra àmọ́ àníjẹ́ kó gùn tó ta alákọ̀ọ́kọ́ àmọ́ àwọn atúní sàdúrà bẹ̀rẹ̀ sọ láti nu rákà ẹlẹ́kejì lẹ́yìn tá a bá ti parí rákà ẹlẹ́kejì tán a ti forí kalẹ̀ fún náà ìyẹn tó gbà wọ́n làtáyà alákọ̀ọ́kọ́ máa wá lẹ́yìn rákà ẹlẹ́ẹ̀kejì ìyẹn tí sọ̀láàtì bá jẹ́ pé àtáyà méjì lónìí sọ̀láàtì wọn ní máa látàyà méjì eléyìí tó bá jẹ́ rákà mẹ́ta bíi magrib àbí rákà mẹ́rin bíi sọ̀láàtì bọ́họ́r àti sọ̀láàtì làásùr àti sọ̀láàtì làíṣà tẹ́lẹ̀ ìbáyé wa àtáyà alákọ̀ọ́kọ́ tá a bá fẹ́ ṣe fáwọn sọ̀láwátì ọtẹ sílẹ̀ ó gbé àwọn ìdí méjèèjì lé lórí àwọn ẹsẹ̀ wa ọ̀tún àwọn ọwọ́ wa ọ̀tún lórí itan wa ọ̀tún àbórí orúnkún wa ọwọ́ wa òsì lórí wa òsì àbí orí orúnkún wa òsì o ìyàtọ̀ tí ó kàn wà láàrin rẹ̀ nísìnyí àwọn àkọ́mọdéyìn ètò tẹ̀lé àti tààrin áfíríkà tàǹpàkò áfìdímù àwọn àna ọmọ àka àfábẹ́là ọmọ àka àfábẹ́là ṣàbáhà ilé tààfin máa ṣàfọmọ́lọ àwọn àna ọ̀hún àna ọ̀hún tọ́ àmà wa mì sókè sílẹ̀ àmà fi ṣàdúà àmà mì sókè sílẹ̀ àmà fi ṣàdúà ó tilẹ̀ jẹ́ pápá kan nínú àwọn olùmọ̀ wọn láàánú mi ṣùgbọ́n àti ti wá ilé Ibn Hajar ọ̀tọ̀ kàṣípà àmà mi ọwọ́ wa táà ń mìíràn ibẹ̀ lójú wa wà wà títí tá a fi sálámà subhanallah sọyìn náà ti pé aṣọ pé nùsọ̀lá gbogbo ìgbà tó bá nùsọ̀lá ti ibi tó forí kalẹ̀ lọ́ọ́ máa wò ètò pé wọ́n máa wọ̀ ọ́ kán lẹ́bẹ̀ tí máa ṣe wọ́n máa wọ̀ tún wọ́n máa wò sí wọ́n máa wọ̀ tún wọ́n máa wò sí bẹ́ẹ̀ nìkan bá wọ ọ́nà mọ́tíláṣí wọ́n fojú lé ká ẹ̀yin ò ní mọ̀ pé ń ṣe náà ní ẹ̀sùn bí ń ṣeré ni ibi tó forí kalẹ̀ ọ́ wò ètò pé máa wọ̀ ọ́ kán máa wọ̀ ẹ̀gbẹ́ rárá ibi tó forí kalẹ̀ ọ́ wò títí tó fi bá sọ láti rẹ débi àtàyà alákọ̀ọ́kọ́ nígbà tó bá bá sọ láti rẹ débi àtàyà alákọ̀ọ́kọ́ ìgbà náà lọ́ọ́ máa wo ọmọ àká rẹ ọmọ àká tó ọ̀nà ọmọ àká àfábẹ́là eléyìí tó mí sókè tó mí sílẹ̀ ńlọ́ọ́ máa wò nígbà náà torí de eléyìí báyìí á máa ṣe báwọn. nínú kọ́jọ́ pé àwọn ọmọ àká ọmọdéyìn ètò tẹ̀lé àti tààrin àfi tàtàǹpàkò àdì àwọn mọ́ àárín àtẹlẹwọ́ ọwọ́ ọ̀tún àwọn amú ọmọ àkàtà àárín àti tàtà ń pakò a sì àwọn lórúkà kátó wá di pa àna ọmọ àkà àfábẹ́là gbogbo bákan méjì yìí lànà wa Muhammad sallallahu alayhi wa sallam máa ń ṣe àwọn àṣe at-tashahhud ní jẹ́ẹ́jẹ́ láì gbóhùn sókè pẹ̀lú ọ̀kan nínú àwọn oríṣi ọ̀nà kí at-tashahhud gbà wá látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ọ̀kan nínú rẹ̀ náà ni eléyìí tí wá látọ̀dọ̀ abdullahi bin mas'ud radiyallahu anhu eléyìí tí ọ̀sán pa nàbì fi kọ́ ọ̀n náà ni at-tahiyyatu lillah was-salawatu wat-tayyibat assalamu alayka ayyuha an-nabi wa rahmatulahi wa barakatuh assalamu alayna wa ala ibadillahi as-salihin ashhadu an la ilaha illa allah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. الإمام البخاري àti مسلم يقول لي ذلك ìjáde قال ká التشهد at-tashahhud eléyìí tó عبد الله بن عباس رضي الله عنهما eléyìí tó náà sọ في قوم وناني التحيات المباركات الصلوات الطيبات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وحده أشهد أن لا إله إلا الله وأشهد anna muhammadan abduhu wa rasuluhu al-imam muslim ló gbé eléyìí jáde eléyìí tó dáa ni pé ká lo eléyìí nígbà kan ká lo eléyìí nígbà míì bákan náà lè tó tún wá látọ̀dọ̀ Umar radiyallahu anhu irú èyí tí ó láwùjọ wa èyí tí ìmáàmù Malik ló ń sàlẹ̀ sá. ilé ìjẹ́ bí o ti ṣe jẹ́ fún ti òní lórí ètò wúdáwà bó sọ bákan náà à ń fi àsìkò yìí rọ ẹnìkọ̀ọ̀kan wa tí ọlọ́run fún ní àǹfààní láti tẹ́tí gbọ́ ètò yìí wípé èyí tí ó fi lóore jù fún wa náà ni wípé bí a ti ṣe ń gbọ́ àwọn ẹ̀kọ́ lọ́kàn ọ̀jọ̀kan wọ̀nyí bẹ́ẹ̀ náà ni kí a máa mú wọn lò nínú ìsẹ̀mí wa kí ọjọ́ tó lọ mọ́ wa lọ́wọ́ ìyókù tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ insha wasalaamualeykum wa rahmatulah wa barakatuh. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته الحمد